ibi wọ́n gbéra wọ̀lọ̀lọ̀ lẹ̀dẹ́rẹ̀ ire ọ̀yẹ̀kú pàbà ire lórí ifá ifá sọ̀rọ̀ o. kí ni ifá wí o. Hmm. bí gbòǹgbò bá gún ni lẹ́sẹ̀ tá a lọ rè é yàdá ọmọ aráyà máa kọ́ ni lẹ́sẹ̀ tí ó ju gbòǹgbò lọ kòkòrò tó jẹ̀gbá ìdí ìgbà ló wà. awo. Hey? láhàn mi ni bàtà ké ló tún fẹ́ ọ̀gangan bí ẹyẹ bá gọ sí ni ẹ sọ fáwa káwa ọmọ bá sì jòkó ẹ. ṣé ẹ rí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ètùtù láṣẹ sí ọ̀nà kan ṣoṣo tó wọnú ìlú yìí wá lágbètùtù yìí ká ohun ètùtù lọ́nà mọ́kànlélógún nínú igbá mọ́kànlélógún àti àwọn ọmọ obìnrin mọ́kànlélógún tí wọ́n rẹwà tí wọ́n mọkùnrin rí ni wọ́n gbẹ́tùtù ọ̀hún bá a bá ti wá gbẹ́tùtù náà tán ó dá mi lójú pé lẹ́yìn ìjọ méje àwọn ọmọ ọba ò fẹsẹ̀ ara wọn rìn wá sínú ìlú. ọ̀dà Ifá kí lohun ẹbọ kí lohun ètùtù. àwọn ohun tí wọ́n fi ṣe ìṣẹ̀dálẹ̀ ìlú yìí lohun ètùtù. ẹ̀yin ìyá ni mo rí yìí ẹ dákun sí òsì tí mo bí rí yín múlẹ̀ tẹ́ ṣe fọ́ọ̀rùn mi là ń gòkè ní àná ó ní pé àjẹkùn ní pọmawo bàjẹ́ bá pọmawo ilẹ̀ lọ́dà. àwọn gbanu rẹ sọhùn irọ́ ló pa ó ti fi gúdúgí ó ti gbóhùn igi ó ti fọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ó ti gbóhùn ọ̀pọ̀ ẹ̀ lónìí ló mọ̀ pé yàrá kejì gbàkùn kó tún gbàjá. àánú yín máa ń ṣe mí táyì kékeré ẹlẹ́yẹ tẹ́ ẹ̀ tí ì gún yẹ èmi ọ̀sán pé ká yọ ọmọ mu tábà àmẹ́yìn kéyìí tó bá tábà nù ẹ̀yẹ tí jẹnu bá jábọ́ sẹ́kù lélẹ̀ mi yóò di àpasun. ẹ bọ ilé òye wọlé. wọlé wọlé bàbá wọlé bàbá bíyà yín ni ẹ tẹ́lí Ewa!